my brain. I believe I can fly. Yes, I am flying. Mama used to tell me that that someday I'm gonna fly. Ṣàkátà para ṣàlàǹsì tọ̀ǹsì. Ibi títọ́ bá bọ́ sí ló máa mọ̀ lára o. Ṣèbí ilé ilé là mí wò ilé là mí wò ká tó sọmọ ẹni lórúkọ. Gbogbo ohun tó so pọ̀ mórí ṣóhun lórí fi ń jẹ́ orí ṣebí tí kò bá sí mú abojú orí useless orí ò jẹun kankan àbùbù tán ìmọ̀ ìṣe ìwọ̀ akọni kan lè bu lọ́la ni ṣebí télọ̀ ló ń rán àpò ẹni àmọ́ Ọlọ́run ṣá ló rán ẹnu ẹni ohunkóhun tẹ̀dá máa dà láyé ṣe bólúwa lomi ṣọlá ẹni má torí kúkú odò kò yí omi inú agbádànù. Oh, oh, oh, oh, oh, oh, oh. oh. bọ́ mi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. Ah, ah, kíta ni má bẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ èmi ọ mà wẹ́ gbẹ́ ẹ̀ ni. Ah, mo mọ àwọn ẹgbẹ́ mi ṣùgbọ́n mi ò bọ́mọdé ṣe mi ò bá gbà ṣe ló jẹ́ kíyàn máa dá nìkan rìn if not kí ló fẹ́ mú mi máa bá ìwọ olóorun yìí rìn. èmi lè lóorun. ìwọ. èfè ó fẹ́ máa sọ fún mi nísìnyí pé lẹ́fù ti ṣe ojú lẹ́fù tèmi lọ nìyẹn o èmi wọ̀kìlù mọ̀ fún ara mi. orí yẹn sọ níbo ló dé tí èèyàn ò mọ̀ ìwọ òbúkọ́ de òórùn dé yìí ta ló búkọ èmi lè búkọ èfè kí ló fẹ́ ṣe máa ṣe mẹ́wàá fún ẹ nìṣọlẹ kémi nìṣọlẹ ẹfẹ kí nìṣọlẹ nìṣọlẹ fún nìṣọlẹ ó ti tó ah, ìwọ ó ti tó ẹ má jà mọ́ a má jà ah, ah. ẹ wò ṣé bọ́ọ̀rẹ̀ lẹ́yìn méjèèjì ẹ má jà mọ́ ta lọ rẹ ẹ jẹ́ bàbá yìí mílíọ̀nù ìbá mi bẹ́ẹ̀ ni má bẹ́ẹ̀ mi ó ní ìbá mi má bẹ́ẹ̀ mi cut cut cut ó hmm. Hmm. Well done. Nice one mo ti mọ̀ pé ẹ̀yin obìnrin mo ti mọ̀ pé nǹkan tẹ́ máa mọ̀ ṣe jù ni ẹ ṣe sìn perfectly. kí ni nǹkan táwo ò lè ṣe gẹ́gẹ́ bí òṣèré tó múná dóko. Hmm, anyway mo ń ṣeré ni sá you're all good. ẹ jẹ́ ká fi àdàgbà ètò rọ̀ síbi tá a dé ká fi gbogbo yòókù lẹ̀ di rehearsal friday àbí what do you think. Yeah, it's okay. Mm, till then best of luck. thank you. ẹ ṣe gan Thank you. All right. Okay. Ó dàbọ̀. Oh, it is good to desire. Desire. It is good to dream. My dream is my dream. I believe I can fly. Yes, I am flying. Mama used to tell me that that someday I'm gonna fly. Shakata parasha dancing dance. ibi títọ́ bá bọ́ sí ló máa mọ̀ lára o ṣèbí ilé ilé là mí wò ilé là wò. ó ga ọ̀ èfè ó tẹ̀lé fún ájíǹsì pàgọ́ tó lọ ṣe ní South Africa àbí last number lọ fi ẹsẹ̀ mi. èmi last number ó jẹ́ ẹ̀rí mi téèyàn kan bá sọ fún ẹ lẹ́yìn mi ṣé kò yẹ kó sọ pé láéláé kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. pípọ̀ ṣe wá fẹ́ sọ fún ọ. ọ̀rẹ́ mi ọ̀hún le ṣùgbọ́n kò sí bí a ṣe lè ṣe bòlò tí ò ní rùn pẹ́ bẹ́ẹ̀ yẹn gangan ni ọ̀rọ̀ mi ṣe jẹ́ láàrin double actress tí wọ́n bá pàdé lọ. Ah. but wọ́n play role mi bó ṣe yẹ ṣá. that's good. sí nǹkan wà bẹ́ẹ̀ tó bà mí lẹ́rù ó bà mí lẹ́rù. Ah, mo tún. lẹ́yìn tó ṣe rí ọ́fúlá sí suspense látàárọ̀ kí ni nǹkan tó fẹ́ sọ fún Ah, tó is special. ah eléyìí special um, authentic ìdẹ́lélẹ́yìí gan because manager ló pè mí wọ́n ní pé iṣẹ́ kan yọjú pé iṣẹ́ ilé yóò dẹ̀ kí n ṣe ordinary iṣẹ́ o pé iṣẹ́ ńlá iṣẹ́ ẹgbẹ̀m lélẹ̀ wọ́n wá ní pé káwa mẹ́tẹ̀ẹ̀ta káwa ra wọn. Eh, eh, ìgbà wo lè wá fẹ́ ká lọ báyìí. Eh, àwa la máa determine yẹn àwa la máa sọ time tá a bá ti fẹ́ lórí wọn. ẹ wo èmi á suggest pé ká lọ rí manager káyà postpone níbi tá a fẹ́ lọ tẹ́lẹ̀ o change our important. Ah, very important. Ẹ jẹ́ ká máa lọ. Ṣé ẹ ní gbé nǹkan tẹ̀yìn tẹ̀yìn dání? Ẹni tó gbé síbẹ̀ nǹkan. tí yín jọ sọ la ní ká wá rí yín fún. but ẹ ti dágbére fún mi wípé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́ọ̀bì kan. manager ọ̀rọ̀ iṣẹ́ mà lélẹ̀ yìí kí ló ń sọ yìí ọ̀rọ̀ iṣẹ́ àbọ̀rọ̀ owó. Ah! obìnrin ó ṣe wá jẹ́ wípé ẹ mọ̀ ju owó lọ nígbèsè ayé yín báyìí tẹ́ bá ti rówó báyìí ẹ fẹ́ nǹkan mímọ́ ah, well well well well iṣẹ́ kan ni mo bá yín rí o but tó wà ń bẹ̀ ni wípé ẹ máa ṣe audition kan tó lè mú ẹni kan máa mú nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. audition àwa manager. but kí ló dé tẹ ronú bí ẹni tí kò ṣe làákàyè púpọ̀ báyìí ìyín ò ṣe nǹkan kan ẹ wò ṣẹ́rí ìjọ tó wà lẹ́yìn ó ti di ìjọ àjọjọ for your information foreigner lẹni tó ní production tí mò ń sọ yìí o tèmi ní pé kí n mú yín débẹ̀ àmọ́ ó dá mi lójú wípé dídùn lọ́sàn máa so. ìgbà wo wà ní o. Ah, èmi ò lè dáhùn sí yín àwọn tí mo mọ̀ ní pé bí gbogbo ẹ bá ṣe lọ sí àmọ́ àjẹtẹ̀ náà ó ti bẹ́ẹ̀ lọ ọmọdé mẹ́ta ń ṣeré. ọmọdé mẹ́ta ń ṣeré sẹ́. orí àwọn ọ̀rẹ́ mẹ́ta ń ṣeré o. orí ọ̀rẹ́ mẹ́ta ń ṣeré o. arábìnrin ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. oníwàhálà èèyàn dẹ̀ ni now òun ẹ̀ ń ṣe nǹkan tó dẹ̀ rún ẹ ò gẹ̀ẹ́tẹ̀ rárá rárá ó dẹ̀ sì mọ̀ pé tó bá délé ó máa bẹ́ ẹ ta tán ni wọn náà dẹ̀kẹ̀rẹ́ ó ti pinnu lọ́kàn ara ẹ pé ẹjọ́ máa ná tán bí owó ni now let me see you react. my dear nǹkan tó ní pé kí n bẹ̀rẹ̀ rà lọ́jà ni o máa rí. tó bá ṣe pàwọ́dà ló bá ń ṣe stop well. o ò rí báwo ọmọ bí nǹkan yẹn ṣe wúlò fún mi tó nà. ẹ mọ mọ náà bọ mo wá gbogbo ọjà mi ò rí i. aago mélòó ló lọ. Ah, bó ṣe ní pé kí n lọ bá ilé mi náà jáde lé ni mo lọ sọ́jà náà. mi ò mi ò nígbàgbọ́ tó bá jáde lásìkò ó ní o gbọ́dọ̀ rí nǹkan yẹn rà. Ah, nígbà tí mi ò wá rí báyìí wá ń kọ́. ó dàbẹ̀ kò fẹ́ tẹ́ pẹ̀lú bó ṣe fún mi lé sí i. ee eh, mi ò lè tẹ́ ewo ti sẹ́nu ọ̀rọ̀ ni. àmọ́ o ò lè lé mi. àlọ́ o ò ò sọ fẹ́ kó máa kó òun ilé. wọ́n ní òní kúrò. ìwọ ló ń lé ní ọ̀bẹ ilé ọkọ mi yóò àwọn ọmọ ọkọ mi yóò kúrò. ìyá ìwọ. bẹ́ẹ̀ ni ẹ ṣe gan Thank you. gbọ́ ìpè kan pé accident ṣẹlẹ̀ ọkọ ẹ̀ wà nù ẹ̀ wọ́n wá ní ó ti kú wọ́n kọ́ ló dẹ̀ wà lé kí ló máa ṣe. hello um, uh, speaking yeah, mrs agbájẹ́lẹ̀ ń bá sọ̀rọ̀. Thank you. That's it. Let us. Yes, um, arábìnrin. Sir. Obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí, ó ń jí ọkọ ẹ fẹ́ lẹ́yìn. Ìròyìn ti wá kan ẹ̀ ó wá pinnu láti wá sínú ilé ẹ wá sọ ìtọ́jú tó ọ̀rọ̀ fún kó fi ọkọ ẹ lọ́rùn sí fún ẹ. ẹyà jẹ kárí. kọ́kọ́kọ́ ẹ wọlé o ah, ẹ ká sàn wọn ẹ jọ ta lẹ o. ẹ̀yin náà ni mo béèrè mọ. láti bọ̀. àtàdúgbò yìí náà ni. ok ẹ wọlé ma. ẹ yes ma ṣé kò sí ma. kó bàmá sí náà ni. ok èmi nìyàwó kúnlé kúnlé tẹ̀ ń tẹ̀lé ẹ lè máa ṣe bí pé ẹ mọ̀ ṣùgbọ́n ẹ jọ mo wá bẹ̀yìn kẹ́ ẹ jọ kẹ́ ẹ fi ọkọ mi sílẹ̀ fún mi ẹ jọ. madam ẹ fọ́nì gan yes ẹ fọ́nì bó ẹ láyà gan ẹ ní gods. yeah so torí kúnlẹ̀ kan lẹ́yìn ṣe kẹ́sẹ̀lẹ́sẹ̀ lẹ wọnú ilé mi wá bá mi pé kémi fi ọkọ yín sílẹ̀ àyà kò yín pa. ọ̀rọ̀ tó wà nílẹ̀ òfin ni àǹtí ẹ jọ kúnlẹ̀ fẹ́mi ó fòrùka sí mi lọ́wọ́ ni ọmọ mẹ́rin ló nílé ẹ ṣáà jọ ẹ fi sílẹ̀. ẹ jọ madam super story kí ló dé ah, kí ni gbogbo ilé gan àbí torí pé mo jẹ́ kẹ́ wọlé mo á ń jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ ṣe wá ń sọ story fẹ́mi ó fẹ́ yàwó ẹ ó bímọ mẹ́rin kí ló kọ́ mi pẹ̀lú gbogbo yẹn ẹ wo ẹ mọ ọkọ yín tọ́jú ni madam tẹ bá mọ ọkọ yín tọ́jú tẹ ẹ tẹkẹ àwọn ọmọ dáadáa ọkọ yín ò ní wò ta ìgbà tó dẹ̀ rèéyàn tó lè tọ́jú òun ó níyàn tó lè tẹkẹ òun ó dẹ̀ jókòó síbẹ̀ ẹ wo èmi ò ráyè gbogbo òṣì yìí omi ò ní time. òun lè rí àbí. yẹ òun lè rí. ẹ mo lè kà mọ. máa lè níṣe o. Mm. after today mm. nǹkan tí ojú ẹ bá rí ń bẹ kó o fara mọ́. Ah, ah. ó mà ti ta ká. y Eh. Have changed ṣẹ́yìn sorry um, beyond reasonable doubt ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ ti convince wa lórí tébù yìí pé ẹ kó ojú òṣùwọ̀n àti pé ẹ̀yin gangan ni right candidate fún nǹkan tá a fẹ́ eh, yes <clears throat> lákọ̀ọ́kọ́ náà jẹ́ kí mi congratulate you. To the ó ṣe sọ. So gbogbo ilẹ̀ ojú òṣùwọ̀n àti wípé ẹ̀yin náà mọ̀ pé iṣẹ́ ta fẹ́ lọ ṣe lókè òkun ìyẹn nílùú òyìnbó èdè òyìnbó ni a máa sọ ńbẹ̀ and um, nígbà tí a kọ́kọ́ ṣe reading kó tó di pé bẹ̀rẹ̀ sí ní ṣe ìtẹ̀ṣe gbogbo ilẹ̀ ti jẹ́ kárí wípé ẹ ojú òṣùwọ̀n lórí òyìnbó sísọ so once again I congratulate you all ṣe wá rí iṣẹ́ tí a fẹ́ lọ ṣe yìí ó ní í ṣe pẹ̀lú ìtàn òyìnbó kan tí ó wáá fẹ́ aláwọ̀ dúdú níyàwó tí ìtàn yẹn tó wà lé lórí nìyẹn and òyìnbó tí à ń lọ bá ṣiṣẹ́ lọ́hùn yìí <laughs> gbajúgbajà òṣèré olórin ni tí wọ́n mọ̀ káàkiri àgbáyé ṣùgbọ́n yẹn wá túmọ̀ sí wípé iṣẹ́ tí a pè é fún ike ìṣiṣẹ́ kékeré ẹ̀yin mẹ́ta rè èèyàn kan ṣoṣo dẹ̀ ni à ń fẹ́ láti ṣiṣẹ́ ọ̀hún ẹnikẹ́ni tí ó bá wá yege tí a gbé ṣọ́nà fún láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta a ní àǹfààní láti gba owó tí ìyẹn ní dọ́là a ní àǹfààní láti gba dọ́là tí equivalent à jẹ́ fifty million naira ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ a ní àǹfààní bákan náà láti mọ oríṣiríṣi ìlú òyìnbó yálà ní Europe ní àbí America a tún padà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ aṣáájú àgbáyé ẹlẹ́ẹ̀kẹta tó bá padà wá sí ìlú wa yìí iléeṣẹ́ wa máa gbé mọ́tò bọ́ọ̀kù ńlá kan fún un mọ́tò tí ò ní àfiwé paríparí ẹ̀ iléeṣẹ́ wa tún ṣetán láti kọ́ ilé tó tóbi kan fún níbikíbi tó bá ń fẹ́ sí ní orílẹ̀-èdè wa yìí ìyẹn jẹ́ gbogbo ohun tí ẹnìkan ṣoṣo tó bá yege tó máa gbà. now gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ ìránṣẹ́ òyìnbó làwa jẹ́ now tí oṣù bá parí exactly on the thirtieth of this month a máa invite ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta láti wá meet pẹ̀lú àwọn òyìnbó tí wọ́n rán wa níṣẹ́ yìí gbẹ̀ẹ́ ló máa wá sọ ẹni tó gbé gba orókè láàárín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kò jù bẹ́ẹ̀ lọ. and for your information gbajúgbajà òyìnbó olórin tí à ń sọ pé ẹni tó bá yege ń lọ bá ṣiṣẹ́ òun ni gbogbo àgbáyé mọ̀ sí Michael Jackson. Oh. Go Jackson. Eh, Elimano. Eh, yes, yes, Go Jackson. Yeah. ṣẹ́rí tí èèyàn bá gún ẹṣin nínú mi onítọ̀hún ní kọsẹ̀ nítorí eh, bí wọ́n ṣe ròyìn pàfọ́mánsì yẹn fún mi lọ́jọ́ audition inú mi ti dùn jù eh, in fact kì í ṣe mi nìkan ló dùn mọ́ gbogbo àwọn èrò tán náà wà níbẹ̀ ńjọ́ yẹn wọn nínú wọn dùn gan-an pẹ̀lú pàfọ́mánsì yẹn ṣé kí n má tàn yín ó dá mi lójú bọ́n ṣe ń sọ̀rọ̀ pàápàá ìkànnú ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta iná màmú ẹ mo wá fẹ́ kẹ́ ṣe sùúrù láàrin ara yẹn ibi táwa ń lọ ládé yìí mi ò wá ní fẹ́ kí ọ̀rọ̀ yìí kó da àárín yín rú o. mi ṣẹ̀rí pa ẹmọ́ nínú ìlà ká ṣe nínú ìlà sáà mo fẹ́ kẹ́ mọ̀ pé òkú ẹ̀mọ́ náà lẹ́mọ́ lọ ẹnikẹ́ni tán bá mú nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀jẹ̀ àgbà pé kọ̀ọ̀kan náà ni gbogbo wa so ká túbọ̀ gbé lárugẹ kí ni wàá dùn sí eléyìí ló mú mi pè yín. well manager ẹ ṣe agbóhùn tẹsán well as far as me i'm concerned o àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti dọmọ ìyá kan so kò sí ẹni tó jámọ́ lọ́wọ́ tí ò tẹ́ wa lọ́rùn àbí. fún gbólóhùn tí mo tún gbọ́ lẹ́nu yín inú mi dùn púpọ̀ inú mi dùn gan. best of luck. ẹ ṣe gan sá. ẹ jẹ́ ṣe lálejò ẹ má ti lọ. Ah, ok sá. ọ̀rọ̀ yìí wá di tó bá láyà kó wá wọ̀. bẹ́ẹ̀ tẹ̀ ní jáfara lé o. alágbára ni mo bá tó pọ̀ báyìí ah, tábà ní àwọn méjèèjì yẹn good yes good ìfì ìfì ìfì lágídí ohunkóhun tó bá sọ pé òun fẹ́ ṣe báyìí ó di dandan kó rí ṣe. Hey. Olóòṣà. dúró lọ́hùn báwo mo ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ mi sí tí ò ní fi já sásán lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tábádẹ́ni ká fojú inú wò dáadáa ìfẹ́ gbóná gan bẹ́ẹ̀ ni dúpẹ́ náà ò dẹrùn ah, àfi kí ìwọ náà wá gbà mí lọ́wọ́ òun torí mi ò gbọ́dọ̀ fi etí mi gbọ́ ọ̀rọ̀ yìí lásán o àfi kíṣẹ́ yìí kó já mọ́ mi lọ́wọ́ ni kí ìwọ ọlọ́run ti ẹ̀wà rọlá wípé àtẹrọ̀fọ̀ dìde ni mí kó wá ṣe mí lógo láàrin àwọn ẹbí mi ẹ lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí ṣé èyí ni wọn fi mí wá fiṣẹ́ náà bò mí ìwọ ọlọ́run ò dẹ̀ ṣàánú mi. Ah. ìyàwó Michael Jackson fifty million naira tèmi nìkan ṣo torí mo mọ̀ pé mi ló máa tẹ̀ lọ́wọ́ gbogbo nǹkan ni mo dẹ̀ máa fi wá òsè náà wà. hello sir èmi ẹ̀fẹ̀ ni sir ara àwọn tó wá ṣọ̀díṣàn lọ́dọ̀ yín lónìí ni sir bẹ́ẹ̀ ni sir ẹ̀ẹ́n sir mo fẹ́ rí yín fún kan ni sir no no no no kò ń ṣe ọ̀rọ̀ orí fóònù rárá rárá àtọ̀ ẹ̀ẹ́ ok sir màá pè yín lọ́la sir ẹ ṣe sà mama let me soso hey! Michael Jackson here I come. Talk now ó dẹ̀ ń wù mí ṣé ó lè sọ̀rọ̀ mọ́ ni àbí orí bíbẹ́ wà ní ògùn orí fífọ́ ni kó sọ nǹkan tó ṣe látàlọ́ bẹ̀rẹ̀ sí ní wò mí jọ sọ nǹkan tó ṣe ká tiẹ̀ mú nǹkan tá a máa lò sí i. million naira. dúpẹ́ are you okay? yes mo okay. for sure. of course. kí ló wá ṣe é ṣùfẹ́ mi. fẹ́ gbọ́. máníjà wa ló pè mí àti àwọn ọ̀rẹ́ mi ìyẹn mo sún àti ẹ̀fí. mi kà lọ fún audition kan ìgbà tá a máa fi ṣe audition yẹn tá a ṣe gbogbo tá a fẹ́ ṣe tán luckily àwa mẹ́tẹ̀ẹ̀ta lọ mu. so kí ló ń bẹ̀ lẹ́rù àdúrà tá à ń gbà ní olúwa ṣeun dẹ́n. ọlọ́run ṣeun kọ ògùn dá mi láre ni ṣé mo ti sọ nǹkan tí fẹ́ sọ tọ́kọ tó máa sọ̀rọ̀ ń sìn. má bínú ìgbà tó máa dáhùn wọ́n ní pé èèyàn kan péré ló máa mú láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ènìyàn kẹtẹ̀rí ló máa ṣèyàwó Michael Jackson Michael Jackson fẹ́ play lead role iṣẹ́ yẹn wọ́n dẹ̀ máa fún ní fifty million naira pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tí mi tẹ̀ lè sọ rárá. fifty million naira. fifty million naira. Ah. dúró irú múfì wo nìyẹn ṣé foreign film ni àbí irú èwo ni. foreign movie ni ìlú òyìnbó dé láti fẹ́ lọ rìkọ́ọ̀dẹ̀. ìlú òyìnbó. sórí nǹkan tí mo máa ń sọ fún ẹ nìyẹn àdúrà tàdé ń gbà náà nìyẹn ó ní jẹ́ kó sún ẹni o ó ní jẹ́ kó sún ẹ rárá sórí àwọn tó máa ń sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó yẹn bàbá ńlá mistake náà ṣe díẹ̀ ọmọ ènìyàn tó ló yẹ kó máa sọ ṣọlá tọkùnrin wa àtọbìnrin wa oníkálukú wọn á sànjà wọn á lè gbọ̀ngbọ̀n ní báyìí ṣọ́ọ̀rọ̀ tó wà ń lẹ̀ a máa jáde sí ni. jáde sí. bẹ́ẹ̀ ni. Hmm ẹ mọ́ mi ó ti ṣẹlẹ̀ o ó sọ máa ń ọkọ mi kí ló ṣẹlẹ̀ ẹja àpapọ̀ ẹ wò mi ò tiẹ̀ mọ èyí tí màá ti ẹ̀pẹ́ ẹnu méjèèjì nǹkan tí mo ṣàmù ni pé ṣe rí mi àtàwọn ọ̀rẹ́ mi ó níṣẹ́ kan tájọ ń dùn ṣé wá rí iṣẹ́ yìí èèyàn kan péré ló máa já mọ́ lọ́wọ́ láàrin gbogbo wa ṣẹ́rẹ́ ni tó bá wá já mọ́ lọ́wọ́ ẹni yẹn máa win fifty million naira cash. fifty million kìíní. ọ̀ oh fifty million naira lẹ́gbẹ́ lè ń ṣe kínní ẹ wò ẹ ṣe yẹn lé ní. ẹni yẹn máa ní àǹfààní àti travel lọ sílùú òyìnbó káàkiri ó di mélòó èjì wọ́n máa gbé mọ́tò ńlá tó bá wọn ẹni yẹn lọ́ máa gbé fún ó di mẹ́ta wọ́n máa wá kọ́ ilé ńlá fún ẹni yẹn níbikíbi tó bá wọn ní ilẹ̀ yìí àwọn ẹ̀bùn tó tún tẹ̀lé wọ́n pọ̀ ó tí mi gbọ́dọ̀ máa kà mọ́ mi bí iṣẹ́ yẹn ṣe máa wá jẹ́ tèmi tó máa já mọ́ mi lọ́wọ́ ni mo ṣe ń torí ẹ̀ sọ fún yín sìn yìí o <laughs> ìwọ ló máa já mọ́ lọ́wọ́ ah, ìyá ọ̀la bàbá òdu kí lẹ́kùn mi ń ṣe tí ó fa rọ̀jò dìde dìde dìde mo níbi tí ń fẹ́ mú ẹ lọ. Ah. mọ́mi lálẹ́ yìí ah, bó ṣe ká mi lára tó ni mo ṣe ń bẹ́ẹ̀ sọ ní ti gbàgbé pélé ẹ̀ jí bá mi lé láàárọ̀ ọ̀la mo níbi tí màá mú ẹ lọ kíákíá ni ọkàn bẹ́ẹ̀ máa já wọn lọ́wọ́ gbàrà wọn ẹ wo wọn ẹ wo wọn ẹ wo wọn o. Only God can do anything, anything. anything and everything tó bá wá tọ́wọ́ wá rí ìgbére rẹ̀ lọ́lúwa. Only God can do anything. Oh, anything, anything, and everything, everything. Tó bá wá tọ́wọ́ wá rí ìgbére. Efe, tí n bá sọ fún ẹ wípé ohun tó mú mi wá ṣe ń bí báyìí pé ó yé mi mò ń tọ́ ẹ ni tọmọlẹ̀ sí jẹ́ kó yé mi kí ni à ń fa kí là ń ṣe. ìgbà tí mo délé mo ro ọ̀rọ̀ díṣàn yẹn lọ sùn ah, ẹ̀rù bà mí mo sì mọ̀ pé ẹni tí kòkó ẹ̀ bá yè ló mọ̀ ọ́ lọ ìgbà ẹ̀rùn ládẹ̀wáyé ọ̀nà odò dẹ̀ jìn ah, mo wá wò sọ́tún mo wò sósì mo rí i pé ẹ̀yin gangan lẹ lè pèsè omi fún mi tí ò dẹ̀ ní ná mi ní wàhálà ṣé ẹ wá rí i kókó mi ò dẹ̀ gbọ́dọ̀ kú èmi kan dẹ̀ ti ṣetán láti give anything bí mo ṣe wà yìí. Ah, ẹ ẹ wo lówelówe báyìí là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní sí mọ̀ àmọ́ má jẹ́ kó yẹ ẹ lẹ́nu mi ìjọ ọlọ́gbọ́n mi ìjọ mọ̀ràn láàrin ọ̀rọ̀ tá à sọ lọ́wọ́ yìí àfi tó bá là mí lọ́yẹ̀. gbogbo ohun tó wà nílẹ̀ yìí ni pé final gbogbo nǹkan tí èmi àti àwọn ọ̀rẹ́ mi wá ṣe ní panel yìí èmi ní kẹ́ gbé fún èmi ẹ̀fẹ̀ ní kẹ́ jẹ́ kó tó lọ́wọ́. o <laughs> ah, yóò bá ẹ̀ṣẹ̀ iye mi ni ah, ah, ikú dẹ̀ máa wo nǹkan o gbogbo yín pátápátá lè ṣe dáadáa àmọ́ má jẹ́ ntọ́ ẹ̀ ìwọ ló good jù. wo fi ọ̀rọ̀ good sílẹ̀ ṣùgbọ́n this moment nǹkan tí mo kàn fẹ́ ni kò kàn sọ fún mi pé yes ah ìwọ náà gbádùn ọ̀rọ̀ Michael Jackson là ń sọ yìí fifty million naira ah, ìwọ náà gbádùn wàá jẹ́ ń bẹ̀ ẹ́. kí ni kí ni ó ṣe ń ṣe bí akọ akọ àbọ àbọ ọkùnrin báyìí kí ló ń ṣe ẹ́. orò bẹ́ẹ̀ dẹ̀ ah. mi máa dẹrùn mi ṣàmù. olúbí Samuel mo fẹ́ mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ lọ́lá o ẹ bá mi gbowó yẹn ẹ bá mi gbélé yẹn ṣé bẹ́mi mo ní mọ́tò yẹn mo fẹ́ gbà mọ́tò yẹn ọmọdé mẹ́ta ń pèrè. ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àríbírabata àríbírabata àríra ọba tí ń jẹ́ èmi ni àwọn ọmọ rẹ wọn wá síwájú rẹ lónìí olúwa wa gbàdúrà fún wọn. ọlọ́run alààyè wọn ò tọ́ babaláwo lọ wọn ò tó oníṣègùn lọ ìwọ ọlọ́run alààyè ni wọ́n á bá láti fi ọ̀nà hàn wọ́n ní orúkọ jésù olúwa fi ọ̀nà hàn wọ́n. ah ọlọ́run alágbára ní orúkọ jésù olúwa fi ọ̀nà hàn wọ́n. àmín. tan ìmọ́lẹ̀ sí òkùnkùn lé ayé wọn ní orúkọ jésù. àmín. ọlọ́run alágbára fọ̀nà hàn wọ́n fọ̀nà hàn wọ́n fọ̀nà hàn wọ́n lànà fún wọn lànà fún wọn lànà fún wọn lànà fún wọn ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín orúkọ jésù hallelujah méje. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ẹ dìde ẹ jókòó. kúnlẹ̀ bí a ṣe ń gba àdúrà yẹn lọ ló lọ́ọ́ fi àwọn kankan hàn mí. ọlọ́run jẹ́ kó yé mi pé ọ̀rọ̀ yìí ó dàbí ìtì ọ̀gẹ̀dẹ̀ tí kò yẹ kí wọ́n máa yọ àdá sí ni o ó dàbí ogun tí wọ́n ti ré kọjá tí kò lè gborí mọ́ ogun tí wọ́n ti ṣẹ́ pátápátá ṣùgbọ́n nǹkan tí arábìnrin yìí láti ṣe ni pé ó ní láti gba àwẹ̀ funfun ọjọ́ méje péré pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Ah, ah. lágbára ọlọ́run alààyè ọlọ́run sọ fún mi pé kò jù bẹ́ẹ̀ lọ tí gbogbo ogun yẹn fi máa ṣẹ́ pátápátá ní orúkọ jésù. ṣùgbọ́n kẹ tó lọ fẹ́ kẹ ṣe nǹkan kan fún mi ó jẹ́ fún mi ní ìṣẹ́jú kan mo ń bọ̀. kúnlé jọ̀wọ́ bá mi sọ fún arábìnrin yìí pé kó lo òróró yìí kó máa fi pa ojú ní ojoojúmọ́ tó bá ti fẹ́ jáde fún orí ọ̀fẹ́ àlàáfíà ní fún. ẹ ṣe àdúpẹ́ sá. olúwa ló ṣeun. ẹ báwo ni ìwọ máa lọ èmi sì fẹ́ rólùṣọ́ tí n bá ṣe tán máa pè ẹ́. Um, ẹ ṣe àdúpẹ́ sá. àlàáfíà ni fún yín o jehova yóò wà pẹ̀lú yín ọlọ́run alààyè kò ní fi yín sílẹ̀ ní orúkọ jésù ẹ máa lọ ní àlàáfíà. kúnlé kí ló dé tó wá ní ọjọ́ ìsìn àbò. Oh. ẹ dáfa. ọjọ́ mẹ́ta. àwa nìyẹn. tí ò wá sí a wá rí yín o. kò sábúrú ọmọ mi ni mo mú wá sọ́dọ̀ yín fún ìrànlọ́wọ́ nǹkan kan wà tí ń dùn lọ́kàn tí mo fẹ́ kẹ́ bá ń bẹ lọ́hùn fún. kí wàá lọ̀rọ̀ náà. sọ́tà àfa. ẹ ṣe àfa èmi àti àwọn ọ̀rẹ́ mi kan lájọ ń dàdú iṣẹ́ kan ṣé wàá rí iṣẹ́ yìí ẹni tíṣẹ́ yìí bá já mọ́ lọ́wọ́ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni yẹn ti di olóríire. bí iṣẹ́ yìí ṣe máa wá já mọ́ mi lọ́wọ́ ni mo sọ fún mọ́mì mi wọ́n wá ní pé ẹ̀yin lẹni tó lè gbà wá ṣe. Allahu Akbar kabira wà àtọ̀wọn ọ̀rẹ́ rẹ mẹ́ta ẹjọ́ ń jàdúṣẹ́ kan ẹni tó bá já wọn lọ́wọ́ ní oṣù oríire ìyá wa wàláì ọ̀rọ̀ náà ti di ṣíṣe. Ah, àmọ́ kínní kan lẹ́ ṣe o tíra kan láàfún tí ó fi rọrí fún odidi ọjọ́ mẹ́ta àmọ́ kó tó bẹ̀rẹ̀ sí ń lo iṣẹ́ yìí o gbọ́dọ̀ wá ekuru funfun sílẹ̀ ǹjẹ́ ọ̀tí ẹ̀wọ̀n tó ń jẹ́ kòkòrò funfun. afáì mi mọ̀ máa sọ fún. alhamdulilayi ah allah akbar kabira allah akbar ìbáṣepọ̀ mọ kéwì ni orúkọ wọn àjọrun tí ń bẹ́ẹ̀ ń di tíra ìgbẹ́gun làbá fún yóò máa bá wọn sọ̀rọ̀ lójúkorojú báyìí ni gbogbo tó bá ti ń bèrè lọ́wọ́ wọn gẹ́lẹ́ ni wọ́n máa ṣe fún un àmọ́ kò tí ì wá bàjẹ́ o tá a bá ti fún tíra náà tó wá lè lò bá a ṣe wí bí kúdírọ̀ ti là òun ni ó gbégbá orókè. ohun tẹ́ ṣe nísìnyí ni pé tó bá di lọ́la òun lẹ́ padà wá kẹ́ ẹ tó dé lọ́la gbogbo ètò ti parí ẹ wá gba tíra náà. mi ṣé mi sọ fún ẹ àfà àmọ̀rí yín bá. alhamdulilayi ọlọ́run sì jẹ́ ìgbìlẹ̀ mi. amina amin amin. ẹ èlò ni ká wàá tọ́jú o. mọ̀mọ́ mọ̀mọ́ ẹ má ti sọ̀rọ̀ owó nísìnyí èyàn jẹ́ kí iṣẹ́ ó dáhùn nà mbẹ́yìn náà mo bẹ́ẹ̀ ṣe ń ṣe bí iṣẹ́ bá ti wá dáhùn ẹ wà dúpẹ́ ẹ̀yẹn máa lọ ná tó bá di ọ̀la ẹ padà wá. Mm. ṣé ẹ mọ̀ pé ọmọ tí ọmọ tiwa náà ni. bẹ́ẹ̀ ẹ jẹ́ àṣiṣẹ́ náà ọlọ́run sì gbàdúrà wa. ọmọdé mẹ́ta ń ṣeré ọmọdé mẹ́ta ń ṣeré sẹ́ orí àwọn ọ̀rẹ́ mẹ́ta ń ṣeré o orí ọ̀rẹ́ mẹ́ta ń ṣeré o. Only God can do anything, anything, and everything. Tó bá wá sọ́wọ́ wá rí ìpèrèrè You heard me say, only God can do. Olú ìjọkọ̀, epo ìpè ni. Pásítọ̀ yìí ò tẹ̀ já sí rárá. Àtúwáwí tó ní kí n lọ gbàwé èmi tó jẹ́ pé tí n bá jẹun fọ́jọ́ kan báyìí mo lè ṣiṣẹ́ agbára màá wá gbàwẹ̀ tán àwẹ̀ ọjọ́ méje á wá já sí pé ọjọ́ tí bá máa parí àwẹ̀ audition àkọ́jọ́ kan péré àwọn eléyìí ò lè help. gan ni o ẹ gbà mí gan ni iṣẹ́ kan báyìí ni àwa mẹ́ta ń dù àwọn yòókù wọn ti lọ wá fámìlì wọn èmi ò lẹ́nì kankan bí o torí ẹ̀ mo ṣe wá sáré wá báyìí nísìn so ẹ jọ kẹ́ ẹ gbà mí o Wo wo. gan ni bó àlù ọ̀bọ̀ o. Ife ò ń ṣẹ́ mi pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn wẹ̀rọ òwúre mẹ́. Ìnẹ kí ni mo ṣe. èmi tó wá báyìí ṣé mi ò ń ṣèyàn ni olóòléyàn kankan ṣé mo ti ṣèkan fún ẹ rí tí kò jẹ. rárá màá vai me wá àwọn me ní wá àwọn kan kí ni wà á rí ìwé náà má efe ṣé wàá lè ṣe. màá lè ṣe kí ni nǹkan náà. ṣé wàá lè ṣe é. wẹ́sà bó rú ọ. ìdí ìlú ọ wàá lọ wá ojú òkú tútù tí kò ju ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin lọ wá fún mi. ìnẹ ojú òkú tútù ojú òkú tútù ọ̀sọ̀gbọ̀n ọ̀sọ̀gbọ̀n ìyẹn lè díẹ̀ o fifty million naira màá gbìyànjú ẹ̀ màá try àmọ́ tí bá wà mo dé kí la fẹ́ fi ṣe. iṣẹ́ ìdí ṣíṣe nìyẹn èmi àmì ànàrọ̀ ibi ni màá ti ṣe ah, ó di ṣíṣe ó ti tán. you dey màá ṣe níwájú ẹ báyìí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti di ṣíṣe àìrú ọ̀fọ̀ ìbàdàn. Yes, sir. Ọkùnrin sí ni. Àtọ̀. Kéto olè tó náà ni mò ń ṣe látẹ̀kọ́. Okay, sir. Tuh. Tíra tí mo sọ pé wọ́n fún ọ rè. Ẹ ṣe sá. Abẹ́ ìrọ̀rí rẹ̀ ló fi sí. Fódìdí ọjọ́ mẹ́ta náà ló fi lò. Tó o bá ti wá lò, ojoojúmọ́ ló máa gba àwọn àjọ ńlá lejò. Tí wọ́n bá ti wá bá ọ, wọ́n máa bi gbogbo ohun tí o bá ti fẹ́ pátápátá ni kò máa béèrè lọ́wọ́ wọn wọn sì máa ṣe fún ẹ lágbára ọlọ́run àdúrà àwa gbà lórí ọ̀rọ̀ yìí o máa gbàgbé o o ò gbọ́dọ̀ bẹ̀rù o o sì gbọ́dọ̀ rántí ìkuru tí mo ní o rà. mi ò ní bẹ̀bẹ̀. tó o bá ti lò bẹ́ẹ̀ wàhálà kò sí wàhálà ó sì dá mi lójú pé fa iná ju ń dáná láhùnmọ́lẹ̀ gàlẹ́ bọ́ọ̀nù ìwọ ló gbégbá orúkọ lórí ọ̀rọ̀ náà ṣe sá ẹ àfa ìṣe gan-an tètè máa lọ. kò bá kí mọ̀mọ́ ẹ pé bó bá ṣe jẹ́ wọ́n pè wọ́n lè pè mí lórí aago ọlọ́run gbàdúrà wa ó dà ọmọdé mẹ́ta ń ṣeré sẹ́sẹ́ orí àwọn ọ̀rẹ́ mẹ́ta ń ṣeré o. àwa mẹ́ta la jọ ń duṣẹ́ kan ṣèdèrí ẹnikẹ́ni tíṣẹ́ yẹn bá ti já mọ́ lọ́wọ́ báyìí fifty million naira ló máa fún àti àwọn ẹ̀bùn mìíràn tí mi tẹ̀lé fẹ́nu sọ mo wá sádìyàn ẹ jọ̀ọ́ bẹ́ ṣe máa gbà mí tójú òfin ní tì mí ní ẹ mi. fifty million. bẹ́ẹ̀ ni bàbá. owó hmm. ojú òsì ní tí o ah, kò ní tèmi bẹ́ẹ̀ náà ni òsì ní ti àwọn ọrùn mọ́lẹ̀. àṣẹ bàbá wá fi ọwọ́ rẹ kanlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó o sì fi kún àyà rẹ. àyà mi ní kí n bá ṣe bàbá ìyàwó fámìlì fifty million. mo ń ronú iṣẹ́ tí mo lè ṣe fún ọ ni o tó jẹ́ wípé iṣẹ́ ọ̀hún ò mọ̀ jẹ́ wàrà wàrà wàrà tí ò ní bàá tì. ẹ ṣé bàbá ẹ ṣé. ohun tọrọ rẹ gbà ni nínú ìkòkò dúdú là ń porúkọ sí ọ̀hún. ó lọ rèé wá àtọ̀ wa. ẹ bó o bá ti mú dé àbùṣe ti bùṣe ìwọ dá ìtókù fi dé ni. ẹ ní sùúrù náà bàbá àtọ̀wèrè hmm. ní gbogbo ti fẹ́ ràtọ̀wèrè ó dáa tí n bá fún yín ní owó kẹ́ bá mi rà ńkọ́ mm, owó gidi ni o. wòmí bí wọ́n gan fún wa lára rẹ bó o bá mówó nínú owó ó ń ṣàkókò lófò ni ó gbéra ó lọ rè é bá wèrè lájọṣepọ̀ láti ijọ́ kìíní títí dijọ́ kẹta bó bá ti wá dijọ́ kẹta àtọ́ ọjọ́ kẹta yìí ìnìwó mú wá fẹ́mi èmi ò fi ṣiṣẹ́ òun fún wọn. èmi wèrè. bó ti ṣe nù. èmi kí n bá wèrè lájọṣepọ̀ bàbá mm báwo nìyẹn ṣe lè possible odindi èmi. ọjẹ́ ah. mọ̀ rí bí ẹ̀gbin ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó tì í rí ẹni tí ó sì jẹun gbọ́ngbọ́n yóò tilẹ̀kùn gbọ́ngbọ́n àmọ́ ọ̀bọ ó ṣe bí ọ̀bọ ni o àbọ̀ ìgbọ́rọ̀ mi gbogbo àwọn tí wọ́n ń wò lókèrè ń pátá ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn lẹ́gbìn ẹ̀gbin ọ̀hún ni lèmi fẹ́ kí wọ́n pamọ́ra kó o lè tètè bá a débi tó ń lọ bó o bá ti ṣe àbùṣebùṣe arábìnrin káàbọ̀ sí ìlú àbò àbí ìwọ kọ́ ni ẹjọ́ ń du iṣẹ́ tí o sì fẹ́ kó já mọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni èmi ló yẹ kó já mọ́ lọ́wọ́. ṣé o máa lè ṣe iṣẹ́ tí a máa gbé fún ọ kí o ṣe. má ṣe kí lẹ́gùn mi ṣe tó lóun ò fàárọ̀ jù má ṣe. gbọ́ kí o tó bẹ̀rẹ̀ tí o kò bá rí nǹkan tí a fẹ́ kí o ṣe ṣe á jẹ́ pé wàá jẹ ẹgbàá ogún dípò ohun tí a fẹ́ kí o ṣe. ó dá mo ti gbọ́ ẹ̀sùn nǹkan tẹ́ bá fẹ́ kí n ṣe máa ṣe. wo odó tó wà nílẹ̀ ṣé o ti rí. bẹ́ẹ̀ni. kí ló wà nù ẹ̀. omi ló wà nù ẹ̀. ó yá gbé ọmọdé yìí kó o bẹ̀rẹ̀ sí ní máa gun kò dẹ̀ gbọ́dọ̀ kánlẹ̀. kí máa gun. máa gun kò sì gbọ́dọ̀ kán sílẹ̀. Si mà ti ń kọ́lẹ̀. ẹ kò síbi ìṣe magun tí ò ní kán sílẹ̀ náà omi nì. ó yá magun magun magun magun. ah gbogbo ilẹ̀ ló ti kún. ó máa kán náà omi nì. magun. dípò ìbora ah, eh. bó inú mi tó ara mi ò mà lé ah, ẹ wo mi ò rò pé mi lè kọ̀ntínú pẹ̀lú eléyìí o ah, ah gbára ló ń tàyàn yìí wo. lẹ́yìn ò ìzí o ah mo ti ẹ̀ ìzí rárá. ṣe yìí mi ò ní fẹ́ kí awọ ẹ tú síta. Ah, kí awọ tú síta kí ló mìíràn lọ́nà ṣe àwọn tí wọ́n introduce ẹ̀ sí wa. ṣé wọ́n sọ fún ẹ pé tá a bá ṣiṣẹ́ tán àwa máa lọ ń pariwo kí gba ṣe nǹkan báyìí fẹ́ ní báyìí àbí kí ni ìtumọ̀ ògbé tó ń sọ yìí. no. madam ah, irú ọ̀rọ̀ wo nìyẹn ta ní gan-an ta lẹ́yìn ẹ fi gbogbo yẹn lẹ̀ o ṣé ojú mo lè ní kọ́ lé yín bọ̀ tá báyìí ṣá. ẹ jẹ́ má bínú ẹ má bínú sá. ẹ ṣé ilẹ̀ bìlì ẹ̀yin lẹ jẹ́ start ẹ̀ máa kọ́kọ́ gbéṣẹ́ wá fáwọn àbí báyìí ni ẹ má rò rárá Priyanka Chopra ó ń gbéṣẹ́ wá bí báyìí kò dariwo ẹ Mushimusha Taji gan ó ń gbéṣẹ́ wá bí kò dariwo Karina Kapoor gan ò gbẹ́yìn lẹ́yìn ẹ fi ogbò yẹn lẹ̀ o ìtumọ̀ ṣé wàá ẹ wá sàwádà láruwo ni ẹ sọ adó ní làwùlàwù. ẹ má bínú ẹjọ́ ẹ orúkọ mi ló bà mí. gbé ìfìyẹn lẹ orúkọ wèrè wo ló ní ganan star wèrè wo ni star làwa gan dóná ìgbà tó ń bọ̀ bẹ́ẹ̀ àti bolo tí ń gbórúkọ wa bọ̀ kó tó dé pọ́ mú ẹ débi star làwa gan láyé tiwa ah. anyway anyway kí ló fẹ́ ká ṣe fún ẹ. ṣẹ́ẹ̀rì ẹyin ojú èèyàn tútù ni mo fẹ́. ó tán ẹyin ojú èèyàn tútù. dóná dóná ṣé tọ̀tún ló fẹ́ àbí tòsì. anyone. how many dozens ló fẹ́. dozen ẹ ṣì mọ ẹyẹ kan wá ná. ó dáa kó o fẹ́ nínú àpò báyìí àwa máa wá jáde fún ẹ. Eh, ah. so èlò lè wá fẹ́ báyìí èlò ni kí n mú wá. Ah. kí ẹ mú wá. ẹ eh, sori mrs star sori yorùbá ní owó funfun ni ò tó yàn má dé o wọ́n dẹ̀ ní sori owó máa tán èèyàn ló máa kú o sórí ìwọ kan tún ọmọlúwàbí ẹ ṣe tó bá ti tún ọmọlúwàbí ẹ ṣe àwo fowó ó ti tán. tún ọmọlúwàbí mi ṣe. kàn tún ọmọlúwàbí ẹ ṣe lọ́dọ̀ wa. ẹ ẹ gbowó ẹ ṣe báwo ni mo ṣe fẹ́ wá tún ọmọlúwàbí mi ṣe. madam ẹ má gọ̀ rárá ìfẹ́ kẹ́ gan fẹ́ kẹ́ sọ jí ayé yín ohun tí pàdé mi ń tà láti jẹ́ kó yé yín ni pé. Pe ṣẹ́rí gbogbo ganga jamuna sàṣọ àti yín àwa fẹ́ bá yín fẹnu ṣe kí ni àfẹ́ fẹnu gbé sókè. bí ìgbóúnjẹ wà. nǹkan tó ń sọ ni pé ibẹ̀ yẹn gangan iléeṣẹ́ yẹn gangan àwọn fẹ́ ṣe kí ni àfẹ́ yẹ ẹbẹ̀ wò. ibo. ẹ wo bí madam ẹ má dẹ mọ dédé náà. ẹ ẹ kò ṣe báyìí fún wa. ẹ ẹ kò tọ́ síbẹ̀ o. ẹ fọwọ́. ẹ yẹn fowó lẹ̀ nǹkan kékeré ló wò. fifty million naira. o madam kò tán síbẹ̀ rárá o nǹkan tó tún ń try tó ń gbàgbé láti ṣàlàyé fún yín òun ni pé túyìn òun àlátún máa ṣe. bíi ti báwo. ẹ àwa méjèèjì ni àjọ máa wojú òkú ni. Michael Jackson fifty million naira ilé mọ́tò ayà fọlọ̀ ṣọ́tán. ẹ kí lẹ rí. ṣọ́tán ìyẹn nìkan lẹ ṣàfẹ́. kò jù bẹ́ẹ̀ lọ. ó ti o oṣù ọ ọ̀rẹ́ mi jẹ́ kí mi wọ́n gbọ́dọ̀. tẹ́lẹ̀ àwa sọ̀ni sọ̀ni tí o ti sùúrù. pàdé mi fìyẹn lẹ̀. irọ́ mi ò jàjẹ́ kùrí kò fìyẹn lẹ̀ sí sọni díò sọni díò ha tẹ̀bárí mò ń tẹ̀ ọmọ ẹlẹ́ yìí èmi gan ló jẹ́ kí n já lójú bàbá wèrè lọ́mọ sàn níyì o. ẹ wo àáfà èmi ò ṣe mọ o ọjọ́ wo ni mo ti jẹ́ gbàgbẹ̀yìn nnọkúnà làwọn àjọ̀nú yẹn nà mí wọ́n kàn nà mí ni ẹ wo ẹ̀mí mi ò gbé mi ò ṣe mọ́. mo súnmọ́ la. sa. ṣé o ti fọ̀rọ̀ yìí lọ màmá ṣá ah ẹwẹ mi ò sọ fún mọ́mì ẹ̀yin mo wá bá kí mo fẹ́ sọ fún mọ́mì fún mi ò sọ fún wọn o. mo sún mọ́ la mo sún mọ́ la ṣé o mọ̀ pé ẹni tí yóò bá ga láyé yìí dandan ni kẹsẹ̀ rẹ̀ ò tìrìn ni àti pé ẹni tó bá fẹ́ ju inú àpáta kò gbọ́dọ̀ wẹ́nu aké níbi tọ́rọ̀ dúró dé yìí àyàn tẹsẹ̀ bodò kó tó máa pariwo tútù o. ẹ jọ̀ọ́ kí nìyẹn kọ́ wa. ohun tó kọ́ wa ni pé níbi tó o bá ọ̀rọ̀ yìí dé báyìí o gbọ́dọ̀ sọ pé o o tó o bá sọ pé o ṣe mọ́ pẹ́rẹ́ ìlú la ń bẹ́ mẹ́ òun sún. mo gbé e. Ah.

Magadampi, Magadampi, Magadampi, Magadampi. Magadampi, Magadampi, Magadampi, Magadampi. Magadampi. <laughs> Mundo. 가라 네 나가라 네가라네 <laughs> <laughs> tó máa ṣe fún mi lónìí nìyí ó yá gbà bẹ̀rẹ̀ sí ní máa gbọ́n omi yìí dànù tó máa fi gbẹ. kí máa gbọ́n omi yìí dànù tó máa fi gbẹ. bẹ́ẹ̀ni. kò sí bí mo ṣe lè gbọ́n omi yìí tó máa gbẹ torí tí má ṣe ń gbọ́n kan dànù níbi máa máa bọ́ sínú ẹ̀. wàá gbọ́n ni. mi ì lè gbọ́n. o ní láti gbọ́n ni mi ì lè gbọ́n mi eléyìí torí kò ní gbẹ. ó ò lè ṣe kí ni. mi ì lè gbọ́n. wàá gbọ́n omi eléyìí ni o. mi lè gbọ́n mi eléyìí. báyìí eh, àwọn ẹbọra yóò máa láàánú o ṣé mi máa lè kọ́ntínú báyìí àti wá sún èmi o eh, tó bá yá wá náà wọn olówó kan ò náàánú báwo lèèyàn ṣe fẹ́ náàánú pẹ̀lú adúrú ìyá téèyàn ń jẹ eh, iná ló tún fi ń jóyàn léèní tẹ́lẹ̀ ọ̀rọ̀ mà nẹ́gbẹ̀ẹ́ o ṣé mi máa lè kọ́ntínú báyìí o òun làáfà dání pé yóò lè dẹ̀yìn bí téèyàn bá níyàn ṣe mú ewu wà bẹ́ẹ̀ ẹ́ ah, ìyá yìí pọ̀ ìwọ̀n lòun ó dẹ̀ ṣàánú mi mi ìsúnmọ́jọ́ ah, ọmọdé mẹ́ta ń ṣeré eré o eré ayọ̀ ọmọdé mẹ́ta ń ṣeré sẹ́sẹ́ mo wí àwọn ọ̀rẹ́ mẹ́ta ń ṣeré o. ẹ má bẹ̀rù kí ni mo lè ṣe fún yín o. mo ní kí n wá béèrè bóyá ti bá mi rí kinní tí mo ní kẹ́ bá mi wáyé. kí ni. kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá káàkiri mo ní kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá káàkiri. dáwọn lóhùn kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá káàkiri. Ah. àyẹn ló máa fọ́ ẹ lójú ta ni ẹ náà ọ̀ ẹ sọ̀rọ̀ wa màdà gbóṣì tì o èwo ló ṣì yẹn lọ èwo ló ṣì yẹn lọ sọ fún mi ta ni wọ. ó dáná ẹyin ojú tí mo ní kẹ́ bá mi wá ni mo wá gbà. ojú kọ ìmú ni wò ó tó bá lọ́rọ̀ sọ jáde níbi ó ti gbọ́. báyìí lúmẹ́ni àná ẹ ń fàwàdà ṣeré ẹ jọ. madam àwàdà kọ́ bàbá suwe ni wa ṣé o tún sọ àdàláwàdà ń sìn àbí ó dàbí pé kankan wọ́ọ̀rì wọ́ọ́ wú yìí. wo madam eré kọ́ lélẹ́yìí o ó ní kó bọ́ọ̀ta kó sì bọ́ọ̀ta jọ ta ni wọ́. ẹ ò sẹ́nubà nìkan tẹ́ promise mi tí mo tún fi gbogbo ara ṣe fún yín. Ah, ah, ah. ara náà dà anyway anyway ṣe bí ojú ló ní dàbí. ẹyin ojú tútù. tútù ẹ owó tèyí tó tiẹ̀ fresh sí ṣé left ló fẹ́ àbí right. mo sọ fún yíjọ yẹn pé ní wọn. ẹ tààrẹ náà ló máa lò ọ̀rẹ́ mi bá a mọ̀ bẹ́ẹ̀ dúró dúró mò ń bọ̀ jẹ́ ọmọ bẹ̀ wá. Ah, ah, ọ̀nà ìmẹ̀ ọ̀nà ìmẹ̀ ọ̀nà ìmẹ̀ ọ̀nà ìmẹ̀ pẹ̀lú tí o sì ń bọ̀ yìí. Oh. dúró kó wá dúró kó wá gbẹ̀yìn ojú náà. òun ó ti fọ́dà gbé ọmọ ti kẹnu jẹ ó ti kẹnu jẹ ayé ẹ máa bàjẹ́. mugun ló pè wá. ó lóun fara ṣí o bá fẹsẹ̀ ṣí. ó ti ṣòfò ara. i mẹ́ta ń ṣeré ẹrẹ o ẹrẹ rẹ ayọ̀ ọmọdé nhẫn nhung nhẫn nhung nhẫn nhung nhẫn nhung nhẫn nhung nhẫn nhung nhẫn nhung nhẫn nhung nhẫn nhẫn nhung Enggak, enggak, enggak, enggak, enggak, I got nothing. I Look at I got Look at got nothing. Look at nothing. thing. Look at wá sà mo ṣáà ń wá. àṣírí yín tú ẹ̀yin lẹ mọ yọrùn òkú tẹ ń yapa òkú ìwé obìnrin bìnrin tọmọ má dàda ni ní ìtẹ òkú lóru yìí mo ní kí ló ń béèrè. ó ti o. ẹ kí ló wá ń fẹ́ kí ló ń fẹ́ bẹ. mo wá ń bẹ̀rẹ̀ àdádì mi ni yes. wá sáré bàbá rẹ jáde níyì. ìyẹn ni. èwo sáré bàbá rẹ rè. ẹ̀wọ̀n bá ẹ̀wọ̀n mẹ́jọ òkú ọlọ́run mú ọ lẹ́nu ó yà tó kọ́ sọ tó fẹ́ kí ló fẹ́ gan. kí ló fẹ́ òwe àmà jẹ́wọ́ torí ọrùn ojú kí ojú òkú tútù lọ ń wá àṣé ojú òkú tútù kí ló fẹ́ fi ṣe. tí ì ju ọjọ́ mẹ́ta sí mẹ́rin lọ. àṣírí rẹ tó o fẹ́ sóògùn owó. ó ah, ah, ti sùn ẹ̀yin lè mọ owó orí apárí káàkiri. ó ah, ti sà. a fẹ́ fi ṣe nǹkan ní skul ni sà. ilé ìwé skul bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ti lọ lójú òkú wa. Eh, eh, a fẹ́ fi ṣe experiment ni. ojú òkú tuntun. ọ̀ lè lójú òkú sọ̀gbọ́ àṣírí rẹ tú. màá fún yín nìkan màá fún yín lówó ńlá tẹ́ máa lè fi kọ́lé tẹ́ máa lè fi ra mọ́tò màá fún yín ẹjọ́ sà. owó tó pọ̀. Oh, dáadáa. ojú òkú tútù lọ́wọ́ wá. tí ì tí ì jọjọ́ bíi mẹ́ta sí mẹ́rin lọ ìwọ obìnrinbìnrin òun wá ojú òkú tútù owó tó pọ̀ gan. alẹ́ ma fi kọ́lé ẹ̀ máa ra mọ́tò. ọ̀sẹ̀ filélẹ̀ ọmọ dáadáa nìkan náà ndé ndé ndé. ṣé sá. ẹ àmọ́ ìwọ obìnrinbìnrin kọ́ ọmọ wá ojú òkú káàkiri lórí ẹ̀ sọrí gbàgbé ti olówó dé. kí n gbàgbé ah. ẹ ṣé sá. kékeré lówó ó yà ń dédé yí kí n rí ọ yí kí n rí ọ. ẹ yí báyìí. ó ní kí gbó hàn náà. ìwọ wá ní gbó tí mo fi gbó bò ó jí dáadáa. ẹ ó tó báwọn ẹ ọmọ dáadáa nìwọ náà. ẹyìn tèmi pẹ̀lú ìró ṣe ní ìsìn ni pé èmi àti ẹ á nara wá ń jà bẹ́ẹ̀. mi ì ṣèwé dúwà. ẹ fọlọ ọba sí àdébí pẹ̀lú ìró àṣẹ wọ̀kiriwọ̀ wọ̀kiriwọ̀ ọlọ́ọ̀ṣẹ̀ wédú. kí la wí. ẹ ẹ sẹ́kẹ̀ ẹ. Ah, dáàdì ah. oh, Michael Jackson okay sir. sorry tá a bá ti ṣe wọ̀kiri wọ̀ tán gbogbo ojú òkú tó o bá fẹ́ gbogbo ẹ̀ ní fún ọ. ẹyẹ ẹyẹ kan náà ṣe. mọ bọ fẹ ti yàrá mọ wà gba ọ̀nà bí ojú òkú tútù kó lu ẹ̀rọ ra torí àwọn òkú kán máa náwó gan lu ẹ lọ́rùn. bàbá bàbá. wọ́n mọ̀ pé mẹ́ ọ. Ah, orí fọ́ mi o ọ̀sẹ̀ ah, mẹ́. Ah, Michael Jackson. Nwa ọmọ kwe mẹ́ o, ìmẹ́ ẹ̀rọ. Oh. ó gé mẹ́. jókòó tètè àìní. ọmọdé mẹ́ta ń ṣeré òmùkọ́. ọmọdé mẹ́ta gbà sórí ọṣẹ yìí wàá fi wẹ̀ ní òru ọgbọ̀njọ́ déédéé aago tí o yọ ojú yìí ní ìta ilé ẹ ní hòhò ọmọlúwàbí ní hòhò àbó ò ní lè ṣe máa ṣe mo ṣe ní lè ṣe pẹ̀lú gbogbo ohun tójú mi ti rí kí n tó rí ojú yìí ní kì í lọ́ọ̀rẹ̀ tó bá ti fi wẹ̀ ìwọ ni iṣẹ́ náà máa bọ́ sí lọ́wọ́ ẹ mú àtà. ẹ mú àtà ìwé ààrẹ ìwọ ló ní fifty million naira mọ́tò ilé àmọ́ kó tó lọ màá sín gbẹ́rẹ́ sí ẹ lápá. gbẹ́rẹ́kẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ rí nǹkan tí mo wọ̀ ni irú nǹkan báyìí ni mo máa ń wọ̀ ó máa hàn ọ̀dẹ̀ tó bá ti sin tán wàá fi tàtú sí bí àwọn ẹgbẹ́ ẹ ṣe máa ń ṣe é. ṣé kékan ṣe gbogbo tàtú ni lásán. kò ń ṣojú lásán olúkálukú ń dọ́gbọ́n sí ni. ni ẹ eh, èmi náà ṣe ó yá tẹ̀lé mi. I no pay, and I no pay, and I no pay, and I no pay, and I no pay. Ẹ̀gbọ́n náà, ṣé lè yóò ya wèrè ṣá? Oṣù ọjọ́ kìíní ò yarí, oṣù ọjọ́ kejì ò yarí, ó wá ọjọ́ kẹta ó wá yarí, à wo wàá ṣe lé. Àgàdópe, àgàdópe, àgàdópe, àgàdópe. I I got got got Agadoke. Efi. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Agadoke. Arábìnrin. Ṣé wọn kí òru kẹta la wà yìí? Tí í ṣe òru kẹyìn bẹ́ẹ̀ kí ara rẹ kó oríire. mo kíra mi o. wo òkúta tó wà nílẹ̀ mú ọ̀bẹ tí ó wà ní orí ẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní kú wẹ́lẹ́wẹ́lẹ́. kí mú ọ̀bẹ kí má fi kún òkúta wẹ́lẹ́wẹ́lẹ́. bẹ́ẹ̀ ni. Ah, ah ṣe jẹ́ pé gbogbo iṣẹ́ tẹ̀yìn bá ti ń fún gbogbo iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí ẹ ẹ̀ fún yàn iṣẹ́ tó easy rè àwọn iṣẹ́ wàhálà tẹ̀yìn máa ń fún yàn ẹ ẹ̀ fún yàn iṣẹ́ tó tiẹ̀ wà convenience tó easy rárá ẹ̀wọ̀ èmi ò lè ṣe o tó bẹ́ẹ̀ lèyìn mo ti mọ̀ pé kò possible rárá so mi o tẹ̀ lè ṣe. mo ti o obìnrin bí o ní kí ara ẹ̀ kó rí rẹ̀ ní báyìí màá wá lọ ṣùgbọ́n rántí o ṣé o rántí ìkìlọ̀ rẹ o èkuru tí wọ́n ní kó tọ́jú lọ́jọ́ sí i. bẹ́ẹ̀ tí ìdíje yìí bá ti kún ọjọ́ mẹ́ta ẹnu ọ̀nà tí ẹ máa ń gbà wọlé ní aago kan òru ibẹ̀ ni kí o gbé èkuru sí kí o sì jẹ tí o bá ti ṣe èyí o ti borí o ti gbégbá orókè. ọ̀rọ̀ mi ti dayọ̀ o ti jàjà borí o ti ṣoríire. ẹ ṣé ẹ ṣé ẹ mo dúpẹ́ ẹ mo ṣe lògùn pé kí n tiẹ̀ má dìí kí n kàn tiẹ̀ sùn lọ ẹ́ tílẹ̀ máa fi mọ́ àfìgbà tán ṣàtúwáṣá àmọ́ wọn máa nà mí lénìí ẹ̀ wọ́n kàn ní gbogbo nǹkan tí mò ń wá pé mo ti rí pé mi ni màá wí ọlọ́run ò ṣe ooo àáfà ẹ ṣe yé ọlọ́run ṣe ó èyí fún mi dà mọ́ mi mi nígbà tí pé mọ́ mi owó láwa bá ti dọ̀la ọlọ́run ṣe o ọlọ́run ṣe ọlọ́run ṣe at last mi ló já mọ́ lọ́wọ́ ọmọdé mẹ́ta ń ṣeré. eré o eré rẹ ayọ̀. ọmọdé mẹ́ta ń ṣeré sẹ́sẹ́. eré o eré rẹ ayọ̀. orí àwọn ọ̀rẹ́ mẹ́ta ń ṣeré o. eré o eré rẹ ayọ̀. orí ọ̀rẹ́ mẹ́ta ń ṣeré o. eré o eré rẹ ayọ̀. Eh, only God can do. mo dúpẹ́ ọlá ǹdè mo dáwọ́ ọbẹ̀ tẹ́lẹ̀ mo mọ̀ rí ọ. bẹ́ẹ̀ni o ẹ wò nǹkan tẹ ní kí n mú wá lélẹ̀. Hmm? Ah! ṣé tìjọ́ kẹta wá ní. òun ni. ṣé kò wàá ná ọ ní wàhálà púpọ̀ ẹ má tẹ̀jẹ̀ ká sọ yẹn mọ́ rárá ọ̀rọ̀ yẹn ò ṣe fẹnu sọ. Hmm, ó dà bóun ló ti wá dé inú nké. Ah, èmi wọ kọ́ńdọ̀m táwọn obìnrin máa ń wọ ni bóun dẹ̀ ṣe dà sínú kọ́ńdọ̀m tán mo wá rọ́ sínú nké. Ah, ọ̀kárẹ̀ láyé ọmọ ọ̀dọ̀ àgbà ni ọ́ wo mi iṣẹ́ rẹ̀ ti ṣe é ṣe. Ah, ó kàn tún jẹ́ wípé nǹkan ẹyọ kan ló tún kù báyìí ìgbẹ́ ọ̀bù. èwo tún ni ìgbẹ́ ọ̀bù. ẹ̀yin ọmọ òde èsì wòmí n tí wọ́n ń pè ní ìgbẹ́ ọ̀bù ìnìgbẹ́ téèyàn bá yàsẹ́ bá ọ̀nà báyìí tàbí ibi tí ò yẹ kéèyàn ò yàgbẹ́ sí làwa máa ń pè ní ìgbẹ́ ọ̀bù. Oh, ok ọ̀dà. wàá gbọ́ mi ìní fẹ́ kó o ṣe wàhálà púpọ̀ èmi ò ra àwọn ọmọ kí wọ́n lọ rí wílì yìí wá. ah bàbá ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe. wà á mọ̀ relé tó bá ti di níwòyí ọ̀la wa kò wá gbàṣẹ́ rẹ̀. ìwòyí ọ̀la. bẹ́ẹ̀ ni mo sọ ìwọ ló ń lékè gbogbo wọn. igbá ní ń lékè omi òṣìbàtà ní ń lékè odò ewu báyìí ní ń lékè irun dúdú mm, ìwọ ló ń lékè gbogbo wọn. mọ relé bí mo ti wí. ẹ ṣe gan bàbá mm-hmm. ó dàbọ̀. ọ̀la o kí o. Oh! bí mo bá tù tí mo bẹ̀ kó lọ rè wá kíní wa kò ní í gbọ́ bẹ́ẹ̀ ìgbé ọ̀bùn lásán sì ní tiẹ̀ gbà ẹni tí mo fẹ́ lé léyìí fún ní ìsìn ó ní iye owó tí mo ti gbà lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ilé náà ti ṣe é ṣe <laughs> ah, mo dúpẹ́ mo dúpẹ́ o. tututu ọba ìdìbò ọ̀dáwọ́dẹ̀ẹ́rì awo ògbójúbíò ọba kíala òrìṣà ìwọ́láwọ́ òdedùgbẹ̀ ọmọyìn mi ọmọyìn mi làpárò ké lóko bó o bá ilé yìí níjù ariwo ẹkún ata gé aláyé lórí oráyé gbé o. ibi gíga ìwọ mo pè ibi gíga ìwọ mo pè ibi gíga ìwọ mo pè kórìí rẹ ó gbé ọ débi gíga o. ìjákulẹ̀ ń ò pè ọ́ ìjákulẹ̀ ń ò pè ọ́ ọ̀rọ̀ tí mo wú yìí ó dàṣẹ ó dọ̀rọ̀ gbó ìwọ̀n ìwẹ́lẹ̀ ọ̀yàgbà. ẹ ṣe bàbá. ó wàá bẹ̀rẹ̀ sí ní jẹ́ ní ìsìn o bá sì ti ń jẹ́ ni fẹnu rẹ tọrọ gbogbo ohun tó o bá fẹ́ mọ́ sọ̀rọ̀ sẹ́nìkan o torí ìgbẹ́ ti bẹ ń bọ́ọ̀bù bá ti ń yàgbẹ́ wìrìwìrì báyìí ní òmò òwò kẹ́nìkan kan mú bàbá ń bẹ̀ ó yá bẹ̀rẹ̀ sí ní jẹ. bàbá pípé ìgbẹ́ wà nínú nǹkan tí mo fẹ́ jẹ. òun gangan lálága abẹ òní jẹ omi bó o bá ti jẹ àwọn tí yóò jẹ orí ìjókòó rẹ yìí náà ni wọn ó gbà ọ ń bẹ ó sì jẹ tán pátá lójú rẹ. sọ o ti gbàgbé wípé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ni níwọ̀ tó o gbà kí wèrè ó bọ́ ọ lájọṣepọ̀ kí wọ́n ti gbé ẹ̀bùn ṣé wọ́n wù fẹ́ nìkan ni. mo jẹ́ ọjẹ́ tètè mọ ọjẹ́ yá mọ ọjẹ́ kíákíá kíákíá kíákíá kíákíá kíákíá. ó ò ní jẹ bí o ò bá ti jẹ́ ó léwu o ohun tí ó sì tẹ̀yìn ẹ̀ yọ èmi kíní yóò ní bí fún un. mo hàn bú kí èmi. kí ni. mo sùn. ẹ ó ìtì sùn ni kí ló dé tí wọn náà ti sùn wò yìí kí ló wá ń ṣe ń dà yìí nǹkan tí wọn náà ń ṣe tó ò fi tí sùn òun lèmi náà ń ṣe. Hmm. nǹkan tí mo ṣe tí mo ti fi sùn ni wọn náà ti ṣe. ṣe dúdú ó olóhùn mà ṣe òun náà ló ní mi náà dákẹ́ ọjọ́ tán ní kẹwàá. good ibi tá à ń lọ dé yìí final advice tí mo fẹ́ fún yín àkọ́kọ́ ń bẹ ẹ má gbàgbé gbogbo ọ̀rọ̀ tí mo ti bá yín sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí mo ti bá yín sọ látẹ̀yìnwá lórí ọ̀rọ̀ yìí mi ò dẹ̀ tún nífẹ̀ẹ́ kẹ́ gbàgbé ẹ̀jẹ̀ tẹ́yìn náà jẹ́ jẹ́ kọ́rọ̀ yìí ti jà o ẹ má jẹ́ ó dá arìn yín rú lẹ́ǹkan sí i àti mọ̀ pé èèyàn kan náà ni wọ́n wá ẹ jẹ́ kí ó wà ní ọkàn wa wípé bí oríire bá kan rẹ̀ mi gbogbo wa pátápátá lóríire kan àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá dẹ̀ tún kàn toríire yẹn kàn kó má yọ̀ láyọ̀ jù àwa tó kù tí ó kàn lénìí ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé èrè ayọ̀ tiwa náà ń bọ̀ nítorí wípé gbogbo ẹni tó bá ti bó nírè yọ pátápátá ó di dandan kí èrè ayọ̀ tiẹ̀ náà kó padà wọlé dé ó jẹ́ ohun tí mo fẹ́ sọ fún yín o. ẹ ṣe àdúpẹ́ sá. ẹ ṣe sá. ẹ ṣe sá. best of luck. adé máa ń pè é bó bá ṣe jẹ́. ó dára sí dáa. 山水里。 ṣé òsì tí mo fi ń gbàdúrà nígbà tí mo rí tó ń rìn lọ tó ń rìn bọ̀ ní ìbẹ̀rẹ̀ nìkan kan bí tó ń bá sọ̀rọ̀ mo ń gbàdúrà ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ iná ni ìgbà tí mi ti ní olùrànlọ́wọ́ kankan màá ṣàgbàdúrà. ẹ kò sí problem gbogbo wa náà ni à ní olùrànlọ́wọ́ èmi náà ti gbàdúrà ní yàrá láàárọ̀ kí n tó jáde. mo sún. ẹ owó ní olùrànlọ́wọ́. kí ni ṣé mo ní ra jọjọjọjọ mi ò ti gbàdúrà jọ ẹ já lọjọ. ìyẹn náà ti tó ṣe ti rẹ́dì ni ẹ yẹ já máa lọ. ọmọdé mẹ́. are the three finalists. They're here to know who is the luckiest among us, three of them. Go, good afternoon, ladies. Good afternoon, sir. I learned that you all did well during audition. I am proud of you all. Thank you, Thank sir. you sir. But it is unfortunate that we lost uh, the lead role in the proposed movie uh, in, the in the person of Michael Jackson. Mm-hmm. He died few hours ago. So we are sorry we shall not be able to continue with the movie. May God bless you. Thank you very much. Oh. Yeah. Hey. Efe. Efe. Ẹgbẹ́ náà. Ẹgbẹ́ náà. Efe. Efe. Efe. Efe. Efe. Efe. Bóyá kẹ̀kẹ́ ló mi. Efe. Efe. Efe. efe efe efe Efe. Efe. Efe. Efe. Mọ̀sún. Dúpẹ́. Kí ni ọ̀sán náà? Ó ní Michael Jackson too. Kò lè kú. Ah ta ló ránṣẹ́ ah, gbèsè. gbèsè kí ni àwa tá invest billions of naira títí tí a dẹ̀ lose ẹ̀ wọ́n sọ pé ò ní gbèsè ẹ ṣe kí akẹ́kẹ́ ti máa lọ tá a bá ní ìwọ̀n mi à well ladies. ẹ wo ladies ẹ ní láti bẹ̀rẹ̀ ajé ọ̀ṣẹ́gbọ́n bá ti ní contact yín àdẹ̀símọ́ ability yín and what have you tíṣẹ́ mi bá ti yọ a máa jẹ́ kẹ́ so tó bá ṣe tán. ká máa lọ. Ah! Ah! Michael Jackson fifty million naira ah, ojú tútù bàbá ọlọ́dẹ bàbá ọlọ́dẹ mama. Ah! jẹ́ ah! pariwo mo ti jẹ́ pariwo díẹ̀ díẹ̀. Ah! tó lọ́dọ́mi inú agbada nù abẹ́rì nítorí pé ojú ọ̀dẹ ti ṣú dẹ́dẹ́ láláì mọ̀ pé ojú ọ̀dẹ wà ń lọ abẹ́rì ọ̀rọ̀ ilé ayé yìí owó ọgbọ́gbọ́n ènìyàn tó sáré tó lọ́dọ́mi agbada nù.